Um, kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wa wípé àkóbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá. Bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ náà. Hmm, Ojú wa gbé wa kò ní gbé ọ̀dà rẹ̀, no going back in. Àwọn ẹ̀rí pọ̀, ìdánilójú, ìfọkànbalẹ̀, wípé sẹ̀, àwọn ẹni yìí, ó ní nǹkan tán wá ṣe fún wa. Ó mà ṣe ni láàánú o wípé gbogbo àwọn tán sọ wípé àwọn wà lórí One Nigeria um èpè tán wá ń gbà lọ́tùn-ún lósì báyìí, ṣé kò wá pọ̀jù? Ta ló fẹ́ bá yín wèé? Now ká tó máa wọnú agbami ètò lọ, orúkọ tèmi ò yípadà, Àyìọpẹ́yọ ní ojoojúmọ́ ní ìṣẹ́jú ní ìṣẹ́jú ayé ọpẹ́ ayọ̀ fún mi ayọ̀ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin ìyá bàbá ẹ̀gbọ́n àti àbúrò àti ẹlẹgbẹ́ mi tí ẹ máa bá wa pín ètò wa lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní dánìkan ṣe ayé yín wọ́n dẹ̀ kí ẹ̀yin tí ẹ ti bá wa lọ subscribe sórí Àjùlọ TV ẹ̀yin tẹ́ bá ti mọ̀ Àjùlọ TV ẹ ṣe ní pápápá ẹ lọ kí wa ní àjùlọ tv kẹ lọ subscribe síbẹ̀ so that anytime tàbá upload any video síbẹ̀ a lè máa fún yín ní notification it's not the same videos là ń jù síbẹ̀ ọ̀tọ̀ ọlọ́tọ̀ ni tòun ọ̀tọ̀ ni episode òun là ń bá lọ́nbẹ̀ tó dẹ̀ jẹ́ pé ten minutes twenty minutes àti round up now èyí tá a mú wá lọ́jọ́ títí òní ìdánilójú wípé á sọ wípé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ hmm, eléyìí tún kọjá bẹ́ẹ̀ kò ju three kò pé three months ago nínú ọdún tá a wà yìí náà òun náà rí kan ní side ọ̀nà Port Harcourt eléyìí ti Èkó náà ti rí eléyìí Èkó náà ti rí eléyìí kó tó di wípé a máa lọ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí á lè fi fa àwọn ọmọ wa létí àwọn tó wà ní nàìjíríà àwọn tó jẹ́ pé ìjọba ló sọ wọ́n di tàbí mo ṣe dà oye tó ń pa ní ojúmọ́ ìyàwó ló máa bọ́mọ ló máa bọ́kọ ah <clears throat> ó lágbára ẹ jẹ́ sáré gbé wá. five years old elder sister met a guy online and they started chatting from chatting they started video calling. This guy calls my sister every morning, afternoon, and night. <laughs> In fact, their relationship became very serious that the guy started talking about marriage. He told my sister that he lives abroad and he's into forex trading. He asked my sister to open a Bitcoin wallet. This guy started sending Bitcoin to my sister. My sister will sell the Bitcoin online and withdraw the money, and the money will be much. Within four months, this guy started dating my sister online. He had already sent more than 500,000 naira to my sister. And my sister fell deeply in love with this guy. Everybody in my family knows about the two of them because they were always video calling. And part of the money he sent, my sister gave it to my mother to add to her business. So my parents knows about the two of them. January this year, this guy called my sister and told her that he will be in Nigeria by February. That once he's back, that they are getting married. My sister was so excited. She said that finally, God has answered her prayers because my parents have been mounting a lot of pressure on this girl to get married. On the 13th of February this year, this guy called my sister and said that he will be in Nigeria on the 14th, which is on the Valentine's Day. He said he wants my sister to come to the airport in Lagos to welcome him back. From the airport, they will see his own parents there in Lagos before they will fly down to Port Harcourt to see our own parents. That was the arrangement. He sent money to my sister for her flight ticket and also 100,000 naira to my mother to prepare for his coming. So on the 14th of February this year, my elder sister booked a flight from Port Harcourt to Lagos just to welcome this guy. When she got to the airport, she called me. When she saw the guy, she also called me and told me that they were heading to the guy's family house. And that was the last time we heard from my sister. Since February till this moment, no one knows her whereabouts. Since then, her phone has been switched off, all her social media handles deleted. Even the guy's number she dropped with me before traveling is no longer available. We went to police, we filed so many reports, till now, no news of my sister. My father has visited different spiritualists to inquire of my sister and kept getting the same answer that she's no more. That was how we lost her. Please share this story so that girls will learn. Hmm, this is very serious. Oh. My sister, sorry for your loss, okay? This lady reached out to me after I dropped that video that I was going to create a WhatsApp group for our singles. Okay, she warned me that I should not even think about it. That this is what happened to her sister this year. Okay, a lot of things are going on online. A lot of people come online and say and pretend as if they are looking for wives to marry. Meanwhile, they are up to something else. And their targets are desperate girls. Desperate girls that are looking for marriage. Okay, please, I want us to be very careful. With this, please, I'm not creating any WhatsApp group. I'm not going to do any matchmaking any longer. Okay? Because if anything goes wrong, people will call my name. Please, I'm handsing off. I'm not doing that any longer. Okay? And please, if you're doing any online dating, tell the guy to come and visit you. It is not your duty to go and visit any man. All right? The risk is high. Let the guy come and see you and your people. That is the right thing to do, okay? I know we have a lot of good people online, Well, because of the bad ones now, we don't even know who is who, okay? And this is online. You don't know where the person is chatting you from. You don't know who the person is. It may not even be the same picture you're seeing that is behind the whole thing. So let's be very careful, right? So I will advise all the ladies, please look for a man within your area, okay? If you are the type that doesn't go out, please try to be going out. Go to restaurants, go to different places. Go to events, you know, go to public places. You, you must meet somebody, all right? Like play, like play, you will meet someone. Please don't be an indoor person when you are looking for a life partner. You need to be going out now, okay? Sometimes take a stroll on your streets. Don't book boats and be flying up and down. Sometimes you walk. Somebody may see you, all right? Please, this goes to our parents, especially our mothers that used to pressure their daughters to get married. Don't do that. As you are pushing these girls to get married, you can push them to something else. So oh. Please, if you're a parent and you are doing this, please stop, okay? And you, the young lady, if your parents are mounting pressure on you, my sister, look for an accommodation and move out of that family house, okay? Because if you're not there, you will not be seeing them and be receiving their pressure. So let me leave this whole thing at this. Thank you for always watching my videos. I love all of you, okay? And please don't forget to share this video so that a lot of girls will learn from this, okay? See you in my next video. Bye-bye. Hmm. fídíò tí mo rí before eléyìí mi ò lè gbé wá because ọmọ yẹn kò lè ju ọmọ bóyá bíi twenty three twenty four lọ ó wà ní ìwòwò ló wà ẹja sọ ní yorùbá tó sọ wípé àwọn ọmọ yahoo kìnnìkan kìnnìkan àwọn àwọn ọmọ school ló ń dárúkọ tó ń tọwọ́ sójú ara tó ń ṣe fídíò tó ń fídíò ìlẹ̀lẹ̀ tó jókòó sí. níwọ̀n léléyìí eléyìí yàtọ̀ sáwọn ìta ti rí tẹ́lẹ̀ ń gbà kan rí o èmi ò bá ilé ìpàdé rí o torí mo ti rí something like that tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ẹ wo ibi tí ibi tílé ayé áfíríkà ibi tó dá dúró ẹ wo ibi tílé ayé áfíríkà níbi tá a ti mọ àdúrà gbà níbi tá a ti mọ àdúrà láti gbà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ọ̀nà àwọn ìjọba ọ̀dẹ ṣe ń kankan náà mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù lórí yìí ẹ fi kọ́mẹ̀ntì tí náà sílẹ̀ ẹ bá wa pín ẹ bá wa ṣí ẹ kó lè débi tó yẹ kó dé náà ni láti ọlọ́run ní jẹ́ kí wọ́n fi èmi àti iṣẹ́ àárẹ̀ kọ́gbọ́n aburú náà ẹ jẹ́ ká tẹ̀síwájú ka ẹ̀ṣẹ̀ tó wá gbé gba nǹkan gbì kì í ṣe tó wá gbé wá ó ṣe ní láàánú eléyìí náà ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ fresh one tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni náà ẹ máa bá mi ká lọ. àwọn ti jẹ gbogbo àgbàdo. yà eh, bọ́dà ọ̀dọ́ yín ni mo wà ń sìn ẹ wo báyìí àwọn ti jẹ gbogbo àgbàdo tó wà ń bì ẹ wo báyìí ẹ wo báyìí ṣé ń wo àgbàdo yẹn báyìí ẹ wò wọn ṣe rí wọn báyìí ẹ ṣé ẹ ń wo báyẹn ṣe lórí ṣé ẹ ń wo. màálù ti jẹ gbogbo àgbàdo tó wà ń bí màálù ti jẹ bọ mo kàn wọn mọ ṣe fídíò fídíò yìí pé as as reference ẹ wo níṣẹ́ kébí àwọn kan wọ tán jáde o títí dé ẹ̀yìn títí dé ẹ̀yìn títí dé ẹ̀yìn ẹ wo ẹ wo ẹ wo ṣé ẹ wo cassava yẹn ẹ wo títí dé ẹ̀yìn pátápátá ni wọ́n jẹ́ ṣé ń wò báyìí ṣé ń wò gbogbo ẹ̀ náà ti jẹ pátápátá gbogbo fúplọ̀t yẹn náà ti jẹ ṣíbẹ̀ ń wò báyìí ṣíbẹ̀ rí báyìí gbogbo ẹ̀ pátápátá náà ti jẹ mo ní kí n ṣe fídíò ẹ̀ fún rẹ́fẹ̀rẹ̀nsì ni gbogbo ẹ̀ pátápátá náà ti jẹ pátápátá. This is wickedness. This is wickedness. Ṣé ń wò Gbogbo ẹ̀ náà ti jẹ́ o. Wickedness. Wickedness. Àwọn pípù yìí, wọ́n ní èròǹgbà. Kẹ́ lè mọ̀ wípé àwọn eléyìí tó ń dé sílẹ̀ Yorùbá yìí, wọ́n gbé iṣẹ́ fún wọn ni ìgbà tán mú tírélà tó ń kó èèyàn bọ̀ láti nìjẹ́ tán níbo náà lọ tán láwọn lọ sí nàìjíríà kí ló fẹ́ lọ ṣe nàìjíríà tán fẹ́ lọ yẹn ṣé kánò náà fẹ́ lọ no bọ́ọ̀n dúró nílọrin á dúró nìbàdàn bọ́ọ̀n dúró nìbàdàn á dúró lógùn state bọ́ọ̀n ó tiẹ̀ máa ń pín wọn káàkiri ni yorùbá nation no going back so that secure ní kálukú á lè ní security oníkálukú á lè mọyì ẹni tó ní nínú ìlú oníkálukú á lè mọyì ẹni tó jáde á lè mọyì ẹni tó wọlé oníbodè máa lè wà kọ́tọ̀ máa wà níbodè wípé òkè o ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ wọ́n sì ń wọ ní Europe bẹ́ẹ̀ di bá a ṣe ń sọ títí dọ̀là lọ́la àwọn tó ń dé sí Paris tó ń dé sí Spain Paris ló ti máa ń pọ̀ jù France tó máa dé síbẹ̀ kan máa wọnú UK ó yìí ṣẹlẹ̀ but kò ní lè dàbí irú èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sí bó ṣe lè wù kó jẹ́ ó máa dínkù no going back ẹ jẹ́ n play audio yìí mi ò mọ̀ bóyá a máa gbọ́ because mi ò plan ẹ̀ wípé mo fídíò tí mo play tán sìn sìn sìn ẹni tó ní oko yẹn ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ kí n play ẹ jẹ́ ká gbọ́ ẹ kúrọ̀lẹ́ o ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo tí a bá ti ń gbọ́ wa èmi ni mo sẹ́ndì fídíò yìí oko mi ló ti ṣẹlẹ̀ ní ìlú Àkúrẹ́ àkúrò lẹ́kọ̀ọ́ pé ká tẹ̀ wá oúnjẹ oúnjẹ wọn oúnjẹ wọn àkúrò lẹ́kọ̀ọ́ pé ká tẹ̀ wá tó wá ṣe nǹkan kan náà ká wá ká lọ wá wọn bá ilẹ̀ ta ní ká wá fi gbin nǹkan ká lè ká lè má débi má pa wá kú àṣà tó máa bá a ṣe wàhálà àṣe ẹ̀ tán àgbìn kan a máa fọkàn sí pé àsìkò ní tó láti lọ harvest ẹ̀ ẹni tó tó ń gbètò síbẹ̀ ló lọ ló lọ síbẹ̀ tó rí bọ́ ti jẹ gbogbo àgbàdo tẹ́ bá ṣe fọkàn sí pé next two weeks a máa lọ harvest ẹ̀ wọ́n ti jẹ ọgbà àwọn ọmọdé ti jẹ ọgbà àgbàdo yẹn tán ní ní Àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ ó kọ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi because àgbìyànjú pé kó ń jẹ́ wà kí n má bàa pa wá kú a ní òṣìṣẹ́ Èkó a wá sí Àkúrẹ́ ń a tún ń fojú a tún ń la nǹkan báyìí kọjá àwọn kan sùn wa nítorí àdèmọkànlá bẹ́ẹ̀ ṣe ni lórí mo ṣe sẹ̀nẹ̀ sí ilé kọ́lọ́run wa lọ́wọ́ kàdẹ̀ wo nǹkan tá a máa ṣe torí the right mo ti sọ fáwọn èèyàn mi pé the solution tá ní òun ni kí Nàìjíríà pín Yorùbá nation is the only solution that is stop our people yìí because ìyànjẹ yẹn ti pọ̀ jù ìyànjẹ yẹn ó ti pọ̀ jù kẹ́ mú wọn lọ tẹ bá tẹ̀ ní pẹ̀lú àrẹ́sì wọn kẹfà wọn lámọ̀tẹ́kùn lọ́wọ́ kí iṣẹ́ wọn lọ́ fẹ́ ṣe ọmọ àgbàdà fi wọ́n lẹ̀ ni so àyànjú bẹ́ẹ̀ sójú ọ̀tá ní oníkà pín náà nítorí nǹkan tó ń ṣe yìí ọmọ ọmọ ń ṣe ni láti máa boko wa jẹ́ láti máa ba nǹkan ọ̀gbẹ́ wa jẹ́ nígbà tí yàn ṣe wàhálà tó ṣe tó ṣe gbogbo ẹ̀ tó dáko mo mọ etí mo ná fáwọn tó bá mi ṣe mo mọ mo fúnra mi tí mo lọ sí bẹ́tà mi sọ pé àgbàdo à ń sọ tí tó fi dàgbà ó tó wá súnmọ́ kan lọ harvest ẹ̀ wá kó màálù lọ síbẹ̀ ẹ̀ ẹ̀ jẹ gbogbo ẹ̀ jẹ àgbàdo ẹ̀ tán ilé ti gbé tòsí gbogbo yẹn o àwọn àwọn ilé àwọn ilé wọn ẹ tó lọ bá ẹ tó lọ síbẹ̀ tó ṣe fídíò yẹn tó sẹ́ni mo ti lọ síbẹ̀ láti wá ṣe ṣẹ̀yìn tó kọ̀ rẹ̀ mí ni ó kọ̀ rẹ̀ mí láti mo rí fídíò yẹn bá kọ̀ rẹ̀ mí láti jọ tọ́sídẹ̀ẹ́ ni pé a ah, ṣẹ́kẹ̀ ti sọ̀rọ̀ kọ́lọ́ wọn wà lọ sa the best solution ta ní ni kí nàìjíríà kò pín kí yorùbá nation dúró everybody máa bá tiẹ̀ lọ àbí pin ọ ní hidden plan tó dẹ̀ ti clear everybody wa the solution ta ní sìn òní kí nàìjíríà pín kàdé dúró ti yorùbá nation Yorùbá nation no going back. Hmm, mo rò pé bóyá ẹ máa manage ẹ láti gbọ́ bẹ́ẹ̀ yẹn torí pé mi ò plan ni pé mo máa gbé wọ studio now ẹ jẹ́ ká wá lọ gbé èyí tó jẹ́ pápánbarì ẹ̀ ká wá lọ gbé wá. àwa ọmọ Yorùbá àwọn pípò yìí wọ́n ti wọlé wọ́n ti wọlé sí wa lára but ọlọ́run á jẹ́ kí àwárí tiwa ṣe ọlọ́run á jẹ́ kó wa yọ nínú ìta bára wa yìí. àwọn kọ́sítọ́ọ̀mù ti egbòogi olóró lápapá wọ́n ní nǹkan ìjà ni wọ́n fẹ́ fi ṣe ọwọ́ iléeṣẹ́ aṣọ́bodè ilé wa ìyẹn àwọn kọ́sítọ́ọ̀mù Nigerian Customs Service ti tẹ kọ̀ńténà méje kan tó jẹ́ pé àwọn nǹkan ìjà bíi àdá rẹpẹtẹ àáké egbòogi olóró lóríṣìíríṣìí àti àwọn páálí ẹran ṣíkìn tó ti bàjẹ́ àmọ́ tí wọ́n sì gan pa sínú páálí yìnyín ló kún inú wọn wọ́n láwọn ọ̀bàyéjẹ́ kan ni wọ́n fẹ́ kó àwọn ẹrù òfin náà wọ̀lú gba etíkun tó wà lápàpá wọlé wọ́n ní nǹkan ìjà ni wọ́n fẹ́ fàwọn àdá àti àáké náà ṣe ọ̀gá ẹ̀ka iléeṣẹ́ kọ́sítọ́ọ̀mù lẹ́kọ̀ọ́ ìyẹn area controller wọn ọ̀gbẹ́ni babatunde olómù ló fi ìṣẹ̀lẹ̀ yìí léde lásìkò tó ń ṣàfihàn àwọn ẹrù òfin náà lọ́jọ́ ẹtì fúráìdè ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún 2024 yìí ní èbúté àpápá lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ olómù ní lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù july ọdún 2024 a gba àwọn kọ̀ǹténà méje kan tá a fura sí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ̀lú láti ìlú òyìnbó ni a sì ṣe iṣẹ́ wa láti yẹ ẹrù inú wọn wò fínífíní a bá àwọn àdá apaná tuntun yanranyanran rẹpẹtẹ àti àáké mọ́ńbé àròpọ̀ èyí jẹ́ ẹgbẹ̀rún lọ́nà méjìlá twelve thousand páálí ẹran adìyẹ tó ganpa sínú yìnyín èyí jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àti mọ́kàndínláàdóje four thousand one hundred and twenty-nine bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì aṣọ àwọ̀kù òyìnbó tí wọ́n ń pè ní bọ́síkọ̀rọ̀ àròpọ̀ bẹ́ẹ̀lì náà jẹ́ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́jọ àti egbòogi apàrora parasitamọ́ tó ti bàjẹ́ ọjọ́ ti lọ lórí rẹ̀ nígbà tá a yẹ àwọn àkọsílẹ̀ wò a rí i pé orílẹ̀-èdè China ni wọ́n ti ń kó bítíbitì àdá àtàkéyẹn bọ̀ ilẹ̀ India làwọn egbòogi tó ti bàjẹ́ wọ̀nyẹn ti ń bọ̀ ilẹ̀ tọ́kì sì ni wọ́n ti ń kó ẹran adìyẹ tó ti ganpa sínú yìnyín bọ̀ ọ̀gá kọ́sítọ́ọ̀mù náà tún ṣàlàyé pé yàtọ̀ sí ti pé ọ̀pọ̀ àwọn ẹrù wọ̀nyí kò bófin mu láti wọ̀lú àwọn tó ṣe fàyàwọ́ ẹrù náà tún parọ́ fúnjọba ọ̀tọ̀ lẹ́rù tí wọ́n kọ síwèé pé àwọn dì sínú àwọn kọ̀ǹténà wọ̀nyí àmọ́ ọ̀tọ̀ lẹ́rù tí wọ́n bá nínú wọn ó ní iye owó àwọn ẹrù òfin yìí fẹ́rẹ̀ tó mílíọ̀nù lọ́nà irínwó náírà four hundred million àti pé àwọn adìyẹ náà ti lò tó ọdún kan níbi tí wọ́n ti pa wọ́n tí wọ́n sì ti kó wọn sí yìnyín kí àwọn olókoòwò burúkú kan tó tún lọ rà á wá sórílẹ̀‐èdè yìí ṣáá ó láwọn ti ké sí àwọn iléeṣẹ́ ìjọba tọ́rọ̀ kàn bíi àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti ohun mímu nílẹ̀ wa National Agency for Food, Drug Administration and Control NAFDAC àtàwọn míín láti tara ṣàṣà wá bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní àbọ̀ ìwádìí ni yóò sọ ìgbésẹ̀ òfin tó kàn láti gbé. Hmm, akiri iléeṣẹ́ aláròye hmm, ọmọ yorùbá ẹ̀ẹ́rí wá báyìí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kó nǹkan aburú wá sílẹ̀ yorùbá yìí china turkey ibo ló pè kẹta náà. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ̀lú láti ìlú òyìnbó ni a sì ṣe iṣẹ́ wa láti yẹ ẹrù inú wọn wò fínífíní a bá àwọn àdá paná tuntun yanranyanran rẹpẹtẹ àti àáké mọ́ńbé àròpọ̀ èyí jẹ́ ẹgbẹ̀rún lọ́nà méjìlá twelve thousand páálí ẹran adìyẹ tó ganpa sínú yìnyín èyí jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àti mọ́kàndínláàdóje four thousand one hundred and twenty-nine bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì aṣọ àwọ̀kù òyìnbó tí wọ́n ń pè ní bọ́síkọ̀rọ̀ àròpọ̀ bẹ́ẹ̀lì náà jẹ́ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́jọ àti egbòogi apàrora parasitamọ́ tó ti bàjẹ́ ọjọ́ ẹ wo bí àwọn èèyàn ṣe máa láwọn fẹ́ lo oògùn ara ríro tá mọ̀ wípé ó tiẹ̀ wà títí dọ̀la ọlọ́la tíjọba nàìjíríà ò rí nǹkan kan ṣe sí àìmọye tó lọ rògùn pé orí ń fọ́ òun tó jẹ́ pé bẹ́ẹ̀ ló máa gbà jásẹ̀ torí pé kí ni nǹkan tó tún lọ rà gan nǹkan tó máa kó aburú bá àgọ́ ara ẹni ẹ tún wá wo ní àdá àtọkọ yìí tá bá ń wa lọ kò lè yẹ lẹ́yìn àwọn aláburú ẹ̀dá yìí náà kò lè yẹ lẹ́yìn ẹ̀ àwọn olóṣèlú àti àwọn aláburú ẹ̀dá tó fẹ́ halé àwọn tó máa campaign fún wọn tàbí àwọn tó ń gbéṣẹ́ aburú fún láti ṣe. ti lọ lórí rẹ̀ nígbà tá a yẹ àwọn àkọsílẹ̀ wò a rí i pé orílẹ̀-èdè China ni wọ́n ti ń kó <laughs> bìtìbìtì àdá àtàkéyẹn china ló ti ń kó àdá àti àáké ilẹ̀ india làwọn egbòogi. india nìgẹ̀ ló ti ń kó oògùn olóró burúkú bọ̀. turkey tó ti bàjẹ́ wọ̀nyẹn ti ń bọ̀ ilẹ̀ turkey sì ni wọ́n ti ń kó ẹran adìyẹ tó ti ganpa sínú yìnyín bọ̀. kí ni ìjọba nàìjíríà ń wò níbi tí ọ̀rọ̀ dé yìí tó lè gba àwọn ilẹ̀ lọ rẹpẹtẹ ilẹ̀ ìjọba gan nílẹ̀ láti sponsor àwọn èèyàn fún farming ṣádìyẹlà jẹbi wọn níbi population wa population ló bá yẹ pọ̀ tó òun náà máa yẹ produce nǹkan ah kò lè work kò lè wọn ní ẹ má ṣe pé eléyìí òun sọ̀rọ̀ èpè pé fúnra rẹ̀ ti ṣẹra ẹ èpè nùṣẹ òun lélẹ torí kò jọra wọn bó ṣe lè ń kó mọ ìyá yẹn pọ̀ ẹ tún wo adìyẹ tó ti bàjẹ́ èyí ẹ̀ àìmọye irú ẹ̀ tó máa ti kó wọnú ilé o tó máa ti kó wọ tó ti kó wọ Lagos State Ogun State gbogbo Nàìjíríà tó bá wọlé bóyá wà yẹn tán bá mú ẹ mọye ibi tó máa distribute ẹ sí tán tó bá máa lọ ṣe é sì yóò máa lọ ṣe sáwọn shops tó jẹ́ pé àwọn China náà lọ ní àwọn àwọn Arab náà ní nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n ti máa wá pàkẹ́ wọn máa ti ṣe ní take away ah ah eléyìí pọ̀ o tẹ bá ń gbọ́ pé eléyìí pọ̀ eléyìí pọ̀ ó yẹ wọ́n sọ fún mi ṣèjọba tiẹ̀ rojú ara ẹ̀ gan débi pé ó tiẹ̀ fẹ́ mọ̀ bóyá irú aburú wo ló ń ṣe aráàlú ibi tí ọ̀rọ̀ nàìjíríà tó wá worst tó burú dé pátápátá jáì nǹkan tẹ́ gbọ́ yìí àgbọ́mọ nìyẹn ìlú òyìnbó á sọ fún yín A máa gbé back to back ni ìbò náà bá dé kí náà ṣe fún wọn ìgbà wo ló ń lọ sí court ìbò ẹjọ́ yẹn ìbò ló rẹǹd sí ìbò ló já sí ẹ̀wọ̀n ọdún mélòó ló fẹ́ fún wọn àwọn òun náà wà ń díẹ̀ gbogbo ẹ̀ ló máa gbégbé sẹlẹ lórí ẹjọ́ ti nàìjíríà tó bá rí bẹ́ẹ̀ nínú hundred tẹ bá rí méjì tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ bá mi fi sínú comment section that is Nigeria for you torí ẹ̀ la sọ wípé kò lè work yorùbá nation òun nìkan káwọn biafra kan lọ kí yorùbá nation kan dá dúró àwọn mọ́làm fúlàní haúsá kan fọwọ́ di ọ̀hún mú àwọn náà ní nàìjíríà káwọn mú nàìjíríà kò sí hospital ìjọba kò sí oògùn ìjọba kò sí títì ìjọba kò sí iná ìjọba kò sí atẹ́gùn ìjọba kò sí ọ̀rọ̀ ìjọba oh my god kí ló wá wà ìjọba dẹ̀ ń gba ọrọ̀ ajé aráàlú ìjọba ń fi ara ní ẹni tó ń produce ah ṣé amòye nǹkan tó ti kó wọlé tán rí wọn mú ṣàmòye nǹkan tó ti kó wọlé tán rí wọn mú nǹkan tó fà á nìyẹn tó jẹ́ pé tẹlómi bá fẹ́ lọ sí nàìjíríà á di omi á di fẹ́ǹsìkì á di short ó fẹ́ lè di ibi tó máa ti fẹ́ lọ tọ́ẹ̀lẹ̀tì gan pàápàá ó fẹ́ lè di special atẹ́gùn tó máa mí tó bá dé ìlú nàìjíríà gan. ẹlòmíì gan prefer kó ra oògùn tó ṣèpò ń bíbá yìí kó di lọ sí nàìjíríà rather than tó máa fi lọ rẹ tó wà tó wà ní nàìjíríà lọ kò sí nǹkan kan tá a lè sọ wípé a lè proud wípé òkè nǹkan yìí ó yá ẹ bá mi fi sínú comment section. ẹ wá dé hospital nǹkan tí ò tó nǹkan ẹ wá lọ wo rate ní nàìjíríà tẹ bá rí lè typhoid tẹ bá rí tọ typhoid tẹ bá rí kìíní kan orí fọọmù wọn ní typhoid tọ́ bá lọ ṣe test kí ló dé ah eléyìí pọ̀ eléyìí ṣe kí ni eléyìí pọ̀ mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí mi kíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ wa tẹ bá ti ṣe alábàápàdé ètò yìí mo mọ̀ pé a máa rí ọgbọ́n bí ò jẹ́ ọkàn méjì lọ nínú ètò ọjọ́ títí òní ẹ bá wa fi ṣọwọ́ sí àwọn ọ̀rẹ́ ará àti ojúlùmọ̀ kan tún wò wípé ojoojúmọ́ là ń rí oríṣiríṣi nílùú nàìjíríà yìí kò ń ṣe wípé à ń ṣe pé èpè kọ́ là ń ṣe kò lè kò lè kò súnmọ́ ipò máa dà kò súnmọ́ bẹ́ẹ̀ olówó kan láàrin òtòṣì mẹ́wàá ló ń sọ tẹ́lẹ̀ eléyìí ti di olówó kan láàrin òtòṣì mílíọ̀nsì tó bá jẹ́ pàdúrà ara nǹkan tá à ń sọ yìí ni ó yẹ kó ti máa di olówó mẹ́wàá láàrin èèyàn láàrin àwọn fifteen yes bọ̀ àtọ́jọ́ táwọn ti máa ń pòwe yẹn ó ń worst sí ni kò dínkù kan tó fà á nìyẹn tó fi jẹ́ pé everybody ń sá kákàkiri ń sìn gbogbo ọmọ yorùbá seventy percent ọmọ yorùbá ghana kútọnú lomẹ gbogbo ẹ lọbẹ yẹn ìlú òyìnbó ńkọ́ ìlú òyìnbó ńkọ́ àwọn ọmọ tó àwọn àwọn ọmọ tó jẹ́ pé gbogbo ọmọ olóríire ẹ wẹ bí ìbàlá máa ètò wa sópin sí lọ́jọ́ títí òní mú kí wáyé pé a kó bójú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀kan sí ayé ọpẹ́ yọ ṣóyè ọlọ́dọ̀ tí náà ní agbára lọ́wọ́ ọlọ́run ayé ọpẹ́ yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yí ọpẹ́ ló máa fi máa yọ fún wa lágbára lọ́wọ́ ọlọ́run hmm. ẹ bá wa pín ètò yìí ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ kẹ́dẹ̀ bá wa láìkẹ́ kẹ́dẹ̀ tún lọ́kọ̀ sí wa lórí àjùlọ tv ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ni màá máa rí èmi náà lẹ máa máa bá ẹ̀yin ni màá tún máa bá èmi náà lẹ máa máa rí mi ò ní ṣìwí ẹ̀yin náà ní ṣì mí gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó ká tó máa mú ètò wa tó God bless you látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń so orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́ tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú s2 ababita sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn s2 ababita hundred percent aba tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ nafdac s2 ababita ilé iṣẹ́ s2 ultimate holistic spiritual herbal remedy international. International Limited ló zero zero two Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní eighteen twenty five Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká wásaàbù wa lórí plus two three four seven seven four zero seven nine zero one five three tàbí ká kàn sí plus two three four eight zero six four zero zero zero two zero four bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí plus three five three eight nine four nine eight two eight four five ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọ̀rọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ health to abamijọ fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín nínú ara. S2 dara dára ìgbádùn ọkùnrin. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.